orúkọ mi ni ọ̀dẹ́bíyì tí èmi tọpẹ́ tí àwọn ènìyàn mọ̀ sí tops. ah ìgbà tí mo bẹ̀rẹ̀ sí lùlù àtìgbà tí mo ti wà ní ọmọdé ṣùgbọ́n mi ò ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ bíi ọdún mẹ́wàá sẹ́yìn ṣùgbọ́n láti kékeré ni ìlú ti wà ní inú mi ah, ìyá mi máa ń sọ fún mi gbà yẹn pé even tó bá ń wẹ̀ fún mi lọ́wọ́ mo lè sọ orí wọn dìlù kí n sọ omi dìlù ẹ nǹkan tí ọwọ́ mi bá bá báyìí tó bá bà ìlú ni. ìgbà tí mo dé secondary school mo bẹ̀rẹ̀ sí lùlù ní school band from there títí dé university university ni mo ti wá mú iṣẹ́ yẹn takuntakun mo bẹ̀rẹ̀ sí lùlù fún oríṣiríṣi band ní church gbogbo oríṣiríṣi in fact ìgbà yẹn a band àwọn obìnrin gbà yẹn ọlọ́rẹ̀ kan tó máa ń tẹ bass àti ìkan tó máa ń tẹ keyboard bá ṣe ń lùlù tí mo ṣe ń lùlù kiri ngbà yẹn school so ìgbà tí mo ṣe tán mo lọ sí Star Quest eh, ìyẹn ní two thousand and eight Star Quest yẹn jẹ́ program tí ó sponsor by Star brand. Ah, uh, oríṣiríṣi tv station wọ́n ṣó ẹ̀ gbà yẹn gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa mi obìnrin the only obìnrin tó wà ní Quest house as a drama. well ìgbà tá a ṣèyẹn tán mo wá get scholarship sí muson school of music tí mo ti wá ka music yẹn dáadáa fún ọdún méjì two years diploma in music ní muson um, mo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pẹ̀lú oríṣiríṣi àwọn èèyàn lágbájá mo bá lágbájá lùlù ní program kan oríṣiríṣi báyẹn then um, different also àwọn gospel artists míì Buki, oríṣiríṣi um, Wọlé Òní àwọn tí mo lè rántí and then Ọlọ́run bẹ̀rẹ̀ sí ṣílẹ̀kùn and travel lọ sí oríṣiríṣi àwọn ìlú and then today mo lùlù ní church by uh, um, invitation sí oríṣiríṣi àwọn churches láti máa lùlù láti uh, jẹ́ inspiration sí àwọn young people tó desire láti ṣe irú nǹkan tá à ń ṣe báyìí ọlọ́run dẹ̀ ti ń bùkún wa látìgbà yẹn. oríṣiríṣi ìdojúkọ ló ti wà látìgbà tí mo ti bẹ̀rẹ̀ gan-an ní ìlú Ìbàdàn gbà yẹn wàá rí àwọn ọkùnrin míì tó máa ríyàn lórí ìlú wa máa ní kí leléyìí rò pé òun ṣe irú àwọn kan báyẹn máa ń jẹ́ kí ẹ̀mí ìrẹ̀wẹ̀sì bá iṣẹ́ yẹn ṣùgbọ́n torí èèyàn kan mo ṣe ń ṣiṣẹ́ náà torí ara mi mo ṣe ń ṣiṣẹ́ àti impact mo máa you know fún àwọn èèyàn and mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi tiẹ̀ quit because it can be very demanding ìlú lílò ò ṣe nǹkan tó easy rárá iṣẹ́ yẹn èèyàn ní láti ní agbára it can be energy sapping lílo gbogbo four limbs èèyàn láti máa lùlù at the same time but exercise practice consistency demand um, that it requires ni mo ti ń fún ọlọ́run dẹ̀ ti help mi láti gbà yẹn. mi ì bá lùlù mi tí mo tún lè ṣe ni iṣẹ́ olùkọ́ torí mo mo like kí n máa kọ́ àwọn èèyàn ní even nínú ìlú tí mò ń lù gan mo tún ṣe iṣẹ́ olùkọ́ ńbẹ̀ torí mò ń kọ́ àwọn ọmọdé kọ́ young people in fact àwọn àgbàlagbà gan kò sẹ́ńtà ń kọ́ ní ìlú lílù. at least nígbà tí mo ṣì wà ní school gbá yẹn mo máa ń desire láti bá àwọn irú àwọn artist bíi Beyonce àwọn you know ìgbà especially ìgbà tó set up all female band it was an aspiration pé ah káwọn band mi gan káwọn gan tiẹ̀ ríro àwọn artist báyìí ṣiṣẹ́ but right now nǹkan tí mò ń aspire ni láti win Grammy award you know kò see virtually drummer any drummer like that tó ti win Grammy award so nǹkan tí mò ń aspire presently nìyẹn. fi ẹsẹ̀ yá dùn gbọ́ngbọ́n máa kọ́ sí i tìyín nìkẹ́ ti jókòó